orúkọ mi ni ọlátúbọ̀sùn lukman. ọmọ ọdún mélòó ni ẹ. twenty one. ọmọ ibo ni ẹ. ọmọ ọ̀ṣun state. níbo lọ́ṣun. ọ̀yọ́. níbo ló gbé báyìí. ìjẹ̀bú-òde. mo ní òǹgbẹ́ níjì. òkèèrè. ìgbà ló ti wà níjẹ̀bú-òde. a ti pé bí ọdún mẹ́ta sí mẹ́rin. ọ̀dọ́ ta ló gbé níjẹ̀bú-òde. ọ̀dọ̀ mọ́ mi mo ṣe máa ṣe ss3 mi wà ní ọjọ́ sunday ní on the twenty one on sunday mi jẹ́ irin girlfriend ẹ̀gbọ́n mi tí orúkọ ẹ̀ jẹ́ àmínà ó wá ẹ̀gbọ́n mi wá sí ilé wa ní ọjọ́ sunday so mi dẹ̀ gbà pé ó ti jẹ́ ìyàwó ẹ̀gbọ́n mi yẹn so mo prefer láti ra epo kí n tọ́ jẹnẹ́tọ̀ torí kò síná so mo lọ ra epo kí n tó dé girlfriend ẹ̀gbọ́n mi yẹn ti dé sí pálọ̀ so mo kọ̀ lọ ro epo sí jẹnẹrétọ̀ mo tan jẹnẹrétọ̀ so ìgbà tí màá fi dé mo ṣèlérí wọn òun àtẹ̀gbọ́n mi wọ́n jókòó sẹ́gbẹ̀ra ní pálọ̀ èmi wá jókòó sí pálọ̀ mo play PS ìgbà tó wá sí dé mo ah, àtà mi náà dẹ wọlé kẹlọ bá boyfriend ní pé èmi fẹ́ lo pálọ̀ pé boyfriend and girlfriend yẹn lọ sọ̀rọ̀ yín nulẹ̀ pé ariwo yín disturb me so wọ́n ṣáà lọ nulẹ̀ èmi wo fíìmù gbọ́n ẹ̀ mo play PS so mi lè gbọ́kọ̀ tó ń lo ta ti tọ́ ìgbà tí mo wá lọ wípé yẹn fún some hours mo rí pé epo yẹn ti fẹ́ tán torí epo yẹn ò pọ̀ rárá epo two five la mo tún padà pé owó díẹ̀ ṣì wà lọ́wọ́ mi pé kí n tún lọ ra epo sí láti máa fi lọ rí epo tí máa fi dé jẹnẹrétọ̀ yẹn ti kú mo kàn ń gbọ́ ariwo ni bòdọ́là bòdọ́là bòdọ́là ìyẹn àǹtí àmì náà yẹn gẹ́fẹ̀ẹ́ ẹ̀gbọ́n mi ó pè mí pé kí n wá gbà tí mo wọlé ó ní ẹ̀gbọ́n mi ò fẹ́ kóun máa lọ sílé sí pé ó dẹ̀ ti rẹ̀ wọ́n lọ sílé ó ní ẹ̀gbọ́n mi ẹ̀dẹ̀ fi àǹtí ilẹ̀ kẹjẹ́ pé ó máa lọ sílé wọn pé táìmù tiẹ̀ ti tó kọjá kó máa lọ sílé lẹ́yìn ìgbà díẹ̀ wọ́n ní kí n máa lọ pa àwọn máa ṣètò ẹ̀ pé kí n kúrò níyà pa àwọn fẹ́ rí wọn pa àwọn máa ṣètò ẹ̀ mo padà sí pálọ̀ mo play game ìgbà tó yá jẹnẹtọ̀ yẹn ṣáà tó yẹ pé one thousand padà lọ ra yín o tẹ̀lé gbé wa fún twenty minutes ṣáà jẹnẹtọ̀ yẹn kú tó mo á kẹ́tílẹ̀ mo gbọ́ tó mo gbọ́ pé wọ́n pariwo jẹnẹtọ̀ yẹn ò jẹ́ ń gbọ́ gbàdé jẹnẹtọ̀ yẹn wá kú kò mo fẹ́ ṣe mo ilẹ̀kùn mò ń gbọ́ ṣé kò kì í sú ẹni jẹ́ máa lọ sílé mo kàn tún já wọlé ní pé ẹ̀gbọ́n mi ṣé nítorí mo lòun líle fún wọn ṣé ó yí ní èdè jẹ́ kí àǹtí máa lọ sílé àtàwọn ló ti dé. ló bá ẹ̀gbọ́n àti àǹtí yẹn gbàgbọ́ já wọnú ilé. mo rí wọn tí ẹ̀gbọ́n mi bí ó ti di ọ̀bẹ mú àǹtí yẹn sá sórí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi wà lẹ́lẹ̀ so ẹ̀gbọ́n mi dẹ̀ fi. wọ́n wọṣọ àbí wọn wọṣọ. àǹtí yẹn wọṣọ tó kò bọ́ṣọ náà tó kíní lọ́wọ́ bíi gan sọ́kọ̀ ká ni wọn ò bá aṣọ wọn. ẹ̀gbọ́n nǹkan olóhùn wà. ẹ̀gbọ́n mi wọ́n wọ bọ́ksà torí. ṣẹ́yẹ wà lọ́rùn àbí kò sẹ́wù. kò sẹ́wù lọ́rùn ẹ̀gbọ́n mi náà. bọ́ksà yẹn kọ́ ló wà ní. bọ́ksà yẹn náà so ìgbà tí màá fi bá wọn ní inú ilé mo ṣàtọ pé àgbọn mi ṣòyìn yìí lè dẹ fi tó yẹ mo sáré lówó fún un pé òde fílẹ̀ jẹ́ kọ́mọ yẹn máa lọ ó ní à sórí mi yìí ni pé ló kọ́ mi tí wọ́n máa ń dá sọ́rọ̀ boyfriend girlfriend tó mi pé fún mi lónìí ìyẹn ẹ̀gbọ́n mi à fún mi lò ti bá wò mi dẹ̀ lè dámú tó ti dọ̀bẹ́ mú mo ṣáà ń gbọ́n pé ok jẹ́ máa lo ohun tí mo lò lọ pé gbókè ẹ fílẹ̀ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ní à sórí ẹ̀dá ó yá wọ́n náà ti wá bá sùn à pẹ̀lú ọbẹ̀ lọ bí ti báwo báwo máa bá sùn gẹ́fẹ́ yín ni ẹ̀gbọ́n mi ò lè ṣe yẹn pé tún fún mi lò tó yẹ kó fẹ́ fọbẹ̀ ẹ̀gbọ́n mi pàtó yá àtàmì yẹn gẹ́fẹ́ ẹ̀gbọ́n mi àtàmì yẹn ṣáà mi ní ó ní ẹ̀gbọ́n pé gbọ́dọ̀ wá ṣe gbọ́dọ̀ pé pé mi ní nǹkan mo fẹ́ ṣe pàtó ti dọ̀bẹ́ mu so mo ṣáà ṣe bẹ́ẹ̀ ni mo bá sùn so wọ́n force mi mo bá sùn ìgbà tó wá di òtún wọ́n gba fóònù àtàmìnà dájú pé tó bá fi lè lọ́sàn àwọn òní fẹ́ rí mọ́ báwo tẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ báwo ti mọ̀ pé iṣu ni so ó wá di alẹ́ ọjọ́ yìí ní nǹkan bí after nine ẹ̀gbọ́n mi after eight okay after nine ni pé àwọn ẹ̀gbọ́n mi sọ pé a máa lọ bá ọmọ yẹn nílé o pé àwọn fẹ́ lọ fún ní fóònù mo níyẹn tiẹ̀ dá pé kẹfọ́ ọmọ lọ́mọ fún ẹ pé mi fẹ́ kọ́ bí wàhálà tó bí after nine ẹgbẹ́ mi wà bá ń pè ká máa lọ wọ́n ní ṣe kan lọ́wọ́ tó ìmọ̀ sáyé ṣe kan ó wá di bí after ten máa lọ bá wọn pé ẹ jẹ́ ká máa lọ sí ọ̀dà tó kù jìnnà sọ́dọ̀ wa bàtà máa dé bibẹ̀ mo ní mi fẹ́ tẹ̀lé e lọ pé mi fẹ́ kí àǹtí yẹn rí mi má dàbí pé èmi àti yín lájọ láàánú ó ṣàní kí n dúró pé àwọn fẹ́ lọ bí ẹni mo wá dé bibẹ̀ mo gbọ́ conversation tó mo ti sá sẹ́yìn mo ṣàrí pé wọ́n sin yẹn girlfriend yẹn ó sin ẹ̀gbọ́n mi jáde èmi sá pamọ́ kó girlfriend yẹn ò mi ìgbà tí mo kọ̀ wá tó ibi tí mo wà ó jìnà but white white lọ́jọ́ wọ̀ lálẹ́ ọjọ́ yẹn mo kọ̀ ṣáà rí pé èèyàn àwọn méjì ló dúró mo kọ̀ gbọ́ ṣé mi bá wí ṣé mi bá wí ìgbà tí pa ìyẹn ẹ̀gbọ́n mi fún girlfriend ah, girlfriend mi ṣáà sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ girlfriend ẹ̀gbọ́n mi yẹn sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ but mi ì farahàn pàtàkì pé màá tiwọn lájọ plan ẹ̀ta wa ah, mo tún pààfọ̀ ìgbé pé kí ló tún ṣẹlẹ̀ tẹ́ fi gbà ó ní bóyá ó bú ìyàwó pé kí ṣáà máa wọrí pé kó sì tó kàn mí so àwa wá sí ilé lọ́jọ́ ọjọ́ kejì ni bóyá girlfriend ẹ̀gbọ́n mi lọ report fáwọn ìlú pé ẹ̀gbọ́n mi ò pé ó ṣèkọ báyìí báyìí báyìí lọ́fíìsì ni ẹ̀gbọ́n mi ṣèkọ báyìí báyìí báyìí lọ́fíìsì ọlọ́pàá wa mú wa. ẹ̀gbọ́n ẹ̀ sọ pé ìgbà kan wà tí òun fẹ́ ọmọbìnrin kan tí òun ò dẹ̀ mọ̀ tó báwo ni ẹ ṣe jẹ́. ẹ yẹn ni girlfriend mi lọmọ yẹn tẹ́lẹ̀ yẹn káwùsà àdúgbò làjọ tó ẹ̀gbọ́n mi ṣe wàá gbé pẹ̀lú àníyí ẹ̀yìn mọ̀kọ́ tó ṣe girlfriend mi lọ́wọ́ yẹn tẹ́lẹ̀ ìkọ́kọ́ ṣàṣẹlẹ̀ ṣá èmi àti ọmọ yẹn àfẹ́ra mọ́ so ẹ̀gbọ́n mi dẹ̀ ní ọmọ yẹn àwọn láìkẹ́ so mi dẹ̀ lè bá jẹ́ ìṣújẹ́ ẹ̀gbọ́n mi pé màá ti fẹ́ra rí pé mo ti bá a ní ìkọ̀pọ̀ so ẹ̀gbọ́n mi ṣáà fẹ́ ọmọ yẹn so nǹkan tí mo mọ̀ ń pa pé ó ṣáà wá ní ọjọ́ sunday tó kò sáriwo àwọn èèyàn déètà ara wọn máa ń ẹ̀gbọ́n mi tó ṣe ó gbàfẹ́ gbọ́n mi lẹ́yìn ẹ̀kọ́ tí mo mọ̀ ń pa ẹ̀. ẹ̀gbọ́n ẹ sọ pé òun máa ń mu ọtí líle ọtí bullet wọ́n rà torí wọ́n ní ọmọ ẹ̀ ló ní ọkọ̀ tí ló ń wò wọ́n mu. ṣé ọmọ yẹn náà mú bless nínú ó mú lára sí yẹn. ó mú but inú ilé lọ kò lọ mí yẹn báwọn dé inú ilé but wọ́n sọ fún mi gọ́mọ yẹn lòún mú. báwo ni ìṣẹ̀lẹ̀ ṣe rí lára ẹ̀. dùn mí gan torí ìtìmọ̀ kí n máa lọ síbi iṣẹ́ lọ́jọ́ sunday torí mi ò wí pé ẹ̀ṣẹ̀ yìí kò sí long term but gbàtọ́ ti fọ́ọ̀sì mi mo ní help kankan tí mo lè ṣe nǹkan tí mi ṣe ṣe ni. kí ló rò pé ó jẹ̀bi tiẹ̀ ah. mẹ́. bí mi ni ó yẹ kí n pariwo gbọ́ tí wọ́n tún fún mi láàyè láti tún jáde sorúkọ tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n kì í fi tó àwọn òbí wa létí but ìgbà tó máa ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ yẹn a máa fi wá a máa fi lọ ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ mo rí pé ẹ̀gbọ́n mi dà pé wọ́n ti mu nǹkan tí wọ́n ni mo ṣe sọ̀rọ̀ pé ah, ìgbà tó jẹ́ ti tọ́mọ èèyàn ti pariwo pé kọ̀kọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tó ẹ̀ lèmi náà ṣe ń wò. kí ló fẹ́ kí ìjọba ṣe fẹ́ báyìí. ó dáríjì mi nítorí mi ò mọ̀ kọ́kọ́ ń pa ẹ̀ bíi pé èṣù ni tó fi fà mí létí lẹ́yìn eléyìí bá tún bá tún ṣe irú ẹ̀kọ́ tí ìjọba àti ìjọba kò fún mi ṣe.